Prophet Tibetan ti sọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì alákatakítí ẹ̀sìn ẹ̀ pàápàá lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Tani Ọlọ́run ẹ̀ tí ó sì wà ní ẹ̀ tí wọ́n sì ń ṣe ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó fọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí gbogbo àwọn tó ń gbé ẹ̀sìn lórí ẹ̀ tí wọ́n ń tako ìṣẹ̀ṣe tí wọ́n ń tako mùsùlùmí tó ń tako kìrìsìtẹ́nì ó ní ìṣẹ̀ṣe tẹ̀ ń wò yẹn ó ní foundation gbogbo èèyàn náà ni ó ní bíbélì kan tẹ̀ wú àti kùránì yẹn ó ní igi náà fi ṣe ó ní kí lóore tí àwọn èèyàn kan wá ń sọ pé ìṣẹ̀ṣe ò dáa ìṣẹ̀ṣe ṣe wé wọ́n ṣe gbò ipò ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tẹ̀ wò yẹn èmi ni wọn gbẹ́rẹ́ ni wọ́n sin kékeré tán fi yọrí sókè nígbà tán yọrí sókè tán náà bẹ̀rẹ̀ sí sọ ara wọn di bọ́ wà ó sọ̀rọ̀ ó fohùn ránṣẹ́ o àfi kẹ́ ẹ wo fọ́nrán tí mo fẹ́ fi hàn yín kẹ́yìn fúnra yín kẹ́ ẹ wò ó kẹ́ ẹ gbọ́ ohun tó sọ. welcome to crossblog TV. remember to like share and follow us. ẹjá gbọ́ ohun tí bàbá prophet tibetan sọ lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àti ọ̀rọ̀ ìjà ìsìn pé ṣé ó yẹ kí mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti ìṣẹ̀ṣe ká máa bára wa jà ni ṣé ìjà ẹlẹ́yàmẹ̀yà ìjà ẹlẹ́sìn mẹ̀sìn ló yẹ ká máa jà báyìí àbí bí tẹ̀síwájú ṣe máa wà lórílẹ̀‐èdè ẹja gbọ́ ohun tí bàbá Tibetan tó sọ. So títítítí wọn láwọn mùsùlùmí ń jà lórí ìṣẹ̀ṣe kò sí nǹkan tó ń pè ní ìṣẹ̀ṣe orí pé mọ́tò ti pa àwọn mùsùlùmí ó ti pa wọ́n dànù lórí ìdúró ayé wọn ti bàjẹ́ lórí ìdúró wọ́n fi búre tọ́ wọn wọ́n borí ẹran tọ́ wọn wọ́n lọ sùkúù wọ́n ṣe gbẹ́rẹ́ wọ́n ṣe gbẹ́rẹ́ wọ́n lè fi mọ̀wé aláàfáà ṣe lé wọn lórí wọ́n wá dàgbà tí wọ́n yọrí sókè wọ́n láwọn akéwúgba jìbìtì kí ló dé tí òkè kéwù gba pátákó ó lọ àkéwù gba góòlù no àkéwù gba pósí ni ìṣẹ̀ṣe ṣé christianity ní only foundation oní roman catholic church tá gbé sí èkó yìí ẹ̀yìn ìbò owó tá a bá ti pa mí yìí rome là ń kó lọ that's roman catholic. ẹ ní láti jẹ́ pé òun gan ló fà á tó fi jẹ́ pé denomination pọ̀ ní christianity oríṣiríṣi church ló wà ní kálukú ti di leader wọ́n ti di pastors. owó tàbá ti pa lẹ́kọ̀ọ́ england là ń kó lọ muslim kọ̀rí ibù. england náà ti máa sọ sálárì yín wá ṣéyẹn ní ẹ̀sìn. wọ́n ní láti jẹ́ the business side of religion náà. wọ́n ní olówó kan ò lè gbà wọ́n ní a lè ra fún olówó kan láti láti ní ìjọba ọ̀hún. religious organization ti wọ́n sọ. then it is not for a camel to pass through the thread of a hole of a needle then king james in england ó gba franchise bible ó gba franchise bíbélì òun ló ń print bible jáde fáwọn èèyàn wọ́n dẹ̀ ń ta ó dẹ̀ dolówó rẹpẹtẹ wọ́n mi gbé King James ò ní wọ̀jọba àrùn ẹ wo jìbìtì ẹ wo jìbìtì babaláwo tó wà ní tó wà lọ́rẹ̀ tó wà lókìtìpá tó wà ní abúlé ẹ̀gbá tó wà lábẹ́ òkúta ṣègbéyàn ní ah, ah. lábẹ́ òkúta yín ò tí ẹ̀ tí ó bá àbáyé tu tó jìnnà gbogbo àkàlà nísàbí tí wọ́n bá fẹ́ fẹ́ yàwó lábẹ́ òkúta wọ́n láti mú lọ sọ́yọ̀ kó lọ sí ṣáájú ọmọ yẹn náà kó tó sílẹ̀ fọkọ ẹ̀ ọba gbúdọ̀ sí ṣáájú ẹ̀ kó tó mú ẹ tó fẹ́ fẹ́ ẹnìkan dẹ̀ dúró pé ìbá tó ń jaléwé àtẹ̀gbò òun lè jà fún yín ó dẹ̀ gba Abẹ́òkúta lẹ̀ ẹnìkan ṣẹ̀wá dé ìfẹ́ olóhùn mùsùlùmí Abẹ́òkúta ìṣẹ̀ṣe ò dáa ilẹ̀ ló máa dá àwọn ẹgbẹ̀yìngbẹ̀yìn ó ní ìrìntájọ́ ọ̀rìn o ẹ má má jẹ́ ká má bọ́ra bára wa yóò di o ó ní ọmọ ọba Sókótó báwo ló ṣe fáwùsá ó ní olè lómi gbalùdà ọmọ jẹrì fẹjọ igbó ń yọ wọn lẹ́nu. ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ gbìyànjú àwọn ètò tí bàbá yẹn fún mi àwọn ètò àtàjọṣe tó bá mú burúkú àdádáálé kan àti rodo gbígbẹ ẹ̀yin náà gbìyànjú ẹ wò ẹ wò bóyá òṣìṣẹ́ gbogbo ìtàn sọ yìí náà ni pé kí anybody má kàn dé ọ̀hún ẹ̀sìn míì ìṣẹ̀ṣe hypocrisy ti pọ̀ jù gbogbo àwọn tó ń pàdé ọ̀hún gbà ní àwọn náà ń lọ lábẹ́lẹ̀ o lọ lábẹ́lẹ̀ tó ń ṣe ọmọ lọ bá wọn oníṣẹ̀ṣe oníṣẹ̀ṣe míì náà lọ ń bá kìrìsìtẹ́nì oníkìrìsìtẹ́nì míì náà lọ ń bá mùsùlùmí náà lọ ń bá kìrìsìtẹ́nì so gbogbo àjọ wọnú ara wa ni. ẹni tó lẹ́jẹ̀rú lẹ́jẹ̀rú yẹn ti kọjá lẹ́nu. ẹ jẹ́ ọgbọ́n kan tí bàbá yìí sọ dé. àlùbọ́sà pupa àlùbọ́sà pupa tó lọ tó gé wẹ́wẹ́wẹ́ sínú bọ́kẹ́tì tó da red wine lé lórí níbo náà ti squeeze red wine inú ewé nínú egbògi náà ni nínú èso then wàá gé ayù lé lórí ayù tó pọ̀ garlic bàbá da red onion tó pọ̀ lé lórí eh, red eh, wine lé tó pọ̀ lé lórí wà dé for five days wàá máa mú lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ wàá sùn bí ẹni tí wọ́n ṣe bí láti inú oyún ìyá ẹ̀ then after two weeks kò ní sí bp ṣé ìṣẹ̀ṣe ni àbí ṣe kírísítẹ́nì. tó òun lẹ ti gbọ́ yìí o ẹ bọ̀ tẹ bá wo nǹkan tí bàbá yìí sọ ẹ ṣé ẹ ní máa ní doubt gbé ah, as a christian ṣó yẹ kí bàbá yìí as a prophet ṣó yẹ kó máa lo ewé àti egbò because from what he said now ó túmọ̀ sí pé kò sí nǹkan tó burú tí wọ́n bá lo ewé àti egbò wọ́n dẹ̀ kú ti báíbù ibi tí ewé àti egbò wà kí lèrò tiyín ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ bá ń gbọ́ mi ẹ̀yin mùsùlùmí náà kí ni èrò tiyín nípa lílo ewé àti egbò ṣó wà nínú Quran láti lo ewé àti egbò ẹ̀yin kìrìsìtẹ́nì tó kù tẹ́ bá ń gbọ́ ṣó wà nínú bíbélì àwọn other part of the Bible wọlé lè quote ìpè ó tó tọ́ láti máa lo ewé ewé àti egbò àbí apá bíbélì wo ló sọ pé kí èèyàn má lo ewé àti egbò nítorí bàbá yìí pẹ̀lú gboyà àti confidence ni wọ́n fi sọ òun pé ewé àti egbò kò sí nǹkan kan tó ṣe wípé láyé gbọ̀n ẹ ṣàgbọ́ gbogbo kan tí wọ́n sọ wípé láyé gbà yẹn kan tó disvirgin ọmọ tó bá fẹ́ lọ́kọ ọba kan ló máa kọ́kọ́ disvirgin ẹ̀ àti oríṣiríṣiríṣi àwọn nǹkan tí wọ́n sọ nípa lílo ìwé àti gbọmọ tí ò bá mọ̀wé wọ́n ti quote wọ́n ti ṣe prescription oríṣiríṣi so ẹ̀yin tẹ́ bá yọjú sí wọn náà tán bá fún yín ní àwọn prescription kan ẹ lè ní ẹ ní ìdájí bẹ̀rù pé ah, ah odidi prophet ṣe wá ń wọ́n ṣe wá prescribe ewé àti egbò fúnyàn nítorí pé ohun tí àwọn gbàgbọ́ nìyẹn ohun tí wọ́n dẹ̀ rí kà nínú bíbélì ni ṣé wọ́n ti wá misinterpret nǹkan tó wà nínú bible lójú tiyín kí ni èrò tiyín ẹ drop comment yín Remember to like, share, and follow. This is Cross Blog X TV. Thanks for watching.